الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ورنك وأقفقنا لنا ونداجه إليت النبي صلى الله عليه وسلم تدق nípa ìgbéyàwó àtàwọn nǹkan tó jọ bẹ́ẹ̀. abala alákọ̀ọ́kọ́ wọ́n fẹ́ sàlàyé fún wa nípa àdájọ́ ànábì sallallahu alaihi wa sallam nípa adélébọ̀ àti ọmọge bí òbí wọn bí ó fi wọn lọ́kọ. ìmọ̀sí gbogbo wa ni wípé obìnrin bákan méjì ni wọ́n nípa lọ́kọ àlọ́kọ obìnrin lè jẹ́ ọmọge nígbà tí wọ́n fi lọ́kọ ó sì lè jẹ́ adélébọ̀ ẹkú ti lọ́kọ kan rí ó tún fẹ́ lọ́kọ míì ọmọge òun náà lẹni tó ṣe é wọn àti ìfẹ́ rí níyàwó à ń bọ̀sibọ́sí pápẹ́ wọ́n ti bá a ní ìbálòpọ̀ lábẹ́ àbúradà ó ti jẹ́yàwó rí. àlàyé tá a sì yẹn ó pàtàkì ká mójútó bẹ́ẹ̀ obìnrin tí kò lọ́kọ rí tí wọn kò sì bá lò rí lábẹ́ àbúradà pò ti lọ́kọ rí wọn náà ń pè lọ́mọge nínú ṣẹ̀ríà Islam tóbìnrin bá jẹ́ pé kò lọ́kọ rí ṣùgbọ́n wọ́n ti bá a lò rí bí bá lò tí wọ́n bá lò yẹn ìbálòpọ̀ zina àbí ìbálòpọ̀ tó ní ìsújúnú èkíní kejì oríṣi àwọn àbálòpọ̀ yìí kò ní sọ obìnrin yẹn di abilékọ adélébọ̀ ètò túmọ̀ sí pé obìnrin kan ní ìsìn kò lọ́kọ ṣùgbọ́n ṣe zina wọ́n ti wá já ìbálé rẹ̀ látàrí zina tó ṣe ìwọ wá fẹ́rù rẹ̀ ṣé á pé ọfẹ́ ọmọge ní abọ́ fadélébọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà ọmọge náà lọ́fẹ́ lèmádá nítorí pé kò lọ́kọ rí à ń bọ̀sibọ́sí pápọ̀kọ tó fẹ́ lọ́ba lò tọ́jà ìbálẹ̀ rẹ̀ àṣemẹ́sẹ̀ tó ṣe kò sọ di adélébọ̀ irú àwọn àdájọ́ àtàwọn nǹkan tí wọ́n máa fún ọmọge lẹ́tọ̀ọ́ iná ló fúnru rẹ̀ ńgbà tó lọ ń bá kádàrá pé wọ́n lọ fẹ́rù ẹ̀ ètò túmọ̀ sí pé ó ti ṣe e. zina ó ti bí màkárí. ó ti ṣe zina ó ti bímọ méjì rí síbẹ̀síbẹ̀ tó o bá fẹ́ tó o sì níyàwó mi ọjọ́ méje ni ló fún ro obìnrin bẹ́ẹ̀ kó tó tún di pọ́ padà sí ọ̀dọ̀ ìyàwó rẹ̀ mi nítorí kó fi ṣẹ̀rí àsọ pé zina kì í sọ̀yàn dàdélé bọ̀ tó bá jẹ́ kúrú irú obìnrin yẹn kì í ṣe zina ló ṣe ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní. nikahu shubha ìbálòpọ̀ tó ní ìṣújú nínú báwo lè léèyàn ṣe máa ń ṣẹlẹ̀ nísìn akóbìnrin kan ọ̀rẹ́ ìyàwó rẹ̀ ni ó wá ìyàwó rẹ̀ wálé ìgbà tí ó wá lọ́rẹ̀ òun sì fẹ́ sinmi díẹ̀ karambani rẹ̀ bá lọ sùn sí orí bẹ́ẹ̀dì ìgbà tó sì jẹ́ pé nílé tiyín bẹ́ẹ̀dì ẹyọ kan só náà lẹ́nu obìnrin wa lọ sùn sórí bẹ́ẹ̀dì ilé o wọ́n ṣẹlẹ̀ pé ìyàwó tiẹ̀ òun jáde pa kíkó ń fẹ́ lọ wá nǹkan ọbẹ̀ wá màdúnà wa jẹ́ pé ibi tí ó ti ra nǹkan yẹn rọra sílé yín ìgbà tó tún wá dọ̀hún ọba pé wọ́n ẹsẹ̀ ń já tòmátò ni wọ́n ẹsẹ̀ ń já atarodo ni wọ́n ẹsẹ̀ ń já tàtàṣé ni wọ́n ẹsẹ̀ ń já báwa ni àwọn eléwédú gan ni àwọn ò tí kọjá àwọn dé àwọn ń retí ni lónà bá ń retí lọ́ba lọ fa kò dé ọkọ ti dé gbàtọ́ kọ́ wá dé ó dé pẹ̀lú kóbìn mu ó sì mọ̀ pé nílé àwọn bẹ́ẹ̀dì kan táwọn ní o ìyàwó nǹkan o nìkan lẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí kó fẹ̀yìn lélẹ̀ ń bẹ̀ ló bá ba tí obìnrin sùn lórí bẹ́ẹ̀dì kàkà kó béèrè pé ṣé ìyá alágbájá ni àbí bàìdíá kọsán kankan ah, tẹ́lẹ̀ náà kí ló ti wá sọ bíkọ́sì ilé rẹ ní sá tètè máa ṣe karamba ni tọ́lọ́ fẹ̀yìn lélẹ̀ ní bẹ́ẹ̀dì ó ń bẹ́ẹ̀dì tó fẹ́ dantí ò sílẹ̀ lọ́nà mo má sọ̀rọ̀ ara bọ́ sọ lára obìnrin alákòóbá tí e sálámà náà sọ pé kí ló ń ṣẹlẹ̀ tá a níwọ́ kí ló ń wá ẹ́ ó ló ṣe kò béèrè tó ń bára mu. ó ti wá wọlé sí lára kó tó rí i pé èwo lélẹ́yìí ta lélẹ́yìí ṣe mọ̀ pé ó ti bọ́ orí buni lọ́wọ́ aṣọ ọ̀bẹ nù ṣé sísọ tọ́ bẹ́ẹ̀ nù yóò mú gígé tọ̀bẹ gé ọ lọ́wọ́ kò ní ẹ̀kọ́ atúmọ̀ sí pé atẹ náà lọ ńgbà tó ti gẹ́ẹ̀tì kékeré ṣe ìyàwó rẹ̀ ó tètè ṣe kí ni ọjà dì. torí pé ètò ṣe tó fi mà kékeré ṣe ìyàwó rẹ eléyìí ọlọ́run ní bí ọ lẹ́yìn tó ti wá mọ̀ pé ah ní tún ṣe díẹ̀ sí ọlọ́mọdé àdáràn obìnrin yẹn irú eléyìí tí wàá ṣẹlẹ̀ lórí rẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ wọ́n wá fẹ́ sẹ́mi pé kìí ṣe zina wọ́n pè lẹ́yìn wọ́n ń pè ní nìkaáhù ṣubha obìnrin tọ́ ọ bá fẹ́ ìjọ méje náà ló tún fún mo rò pé yé wa ní ìsìnká pé kó lè bá yé obìnrin kan ṣe zina lẹ́ẹ̀kínní ó tún ṣe zina lẹ́ẹ̀kejì ó tún ṣe zina lẹ́ẹ̀kẹta kẹrin karùn-ún ibi táwọn á ń gbé wọn wọn máa ń lo ṣẹ̀rí àmì ṣé zina alákọ̀ọ́kọ́ yẹn kí ni irú punishment tá a ṣe fún sẹ́wọ̀n kákan náà ní ẹgbẹ́ ọgọ́rùn-ún ká sì gbé pamọ́ fún ọdún kan ṣùgbọ́n ní ìsìn ó ṣẹlẹ̀ kejì kí lẹ́sẹ̀ fún ó ṣe zina number two kí lẹ́sẹ̀ the same punishment zina ẹlẹ́kẹta the same punishment wàhálà kàdà lópin ìgbà tí ọba tí lọ́kọ a jẹ́ pé zina ọ̀hún kọ sọ́dọ̀ abilékọ tó lẹ́tọ̀ọ́ sí yà wọn abilékọ. tẹ́lẹ̀ ló fi hàn pé tó bá ṣe zina tó bá wálé rẹ̀ tó fẹ́ zina tó ṣèyún kọ sọ́dọ̀ abilékọ ẹ̀tọ́ tó máa ń fọ́mọgé iná ló fún. dáàkì ń yẹn mọ̀ pé àìmọ̀ náà ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ti ṣèrànù rí láyé wọn kún ọ̀rọ̀ kọ̀ nítorí pé wọn ò ní mà nígbà tí èsì pọ̀ gbádùn kíkó obìnrin tó fẹ́ fẹ́ yìí ó ti ṣe zinari kí wọn náà kú gìrì lọ́ba àbá òní ẹ ẹ̀ madam so ó ń zina wọ ẹ̀yìn naam ah wọn ní kí ni kí lẹ́yìn sọ yẹ ah níta wọn mi sọ pé kí lẹ́yìn sọ yẹ ah ah níyàwó ẹ̀ tún ká má fọ́n zina <laughs> àfi kò fa rẹ̀ balẹ̀ kọ́ ọ má lọ gbégbé kúgbè. bá lọ gbé jombo torí kẹ́ni tó bá fóńzì náà ò ní dá a mọ̀ ó dìgbà tó bá délé ẹ̀ wá gbà by then ọ wà sọ fún wa ẹ má ti jà ẹ má ṣáájú ẹ má jà ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ hmm, ẹja fẹlẹ́yìn lẹ́dìgbà náà ọlọ́run ní ká ṣe kóńgẹ́ wọn o àmọ́ tó bá ṣe kóńgẹ́ wọn you will tell hmm, lẹ́yìn eléyẹn tẹ́rí ọmọge lọ lé ọkọ ó yàtọ̀ sí. Si, abilékọ ń lọ sí ilé ọkọ. ó wá nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ kan eléyìí tí imaamu bukhari àti muslim gbé jáde wọ́n ní khansa bintu khidam ọ̀kan nínú àwọn sọ̀hábìbìnrin zawwajaha abuha wa hiya kariha bàbá rẹ̀ fi lọ́kọ ọkọ túláàsì mo ti fi ọ́ fẹ́lẹ́ yìí kò sì sí tó ṣe kọ́ kú ọ́ wàá gbà. bàbá yìí ó lo idà rẹ̀ bó ti ṣe fẹ́ tọ́ wa kanat sayyiban obìnrin yìí sì jẹ́ adélébọ̀ kìí sọmagi adélébọ̀ ni fa atat rasulallahi sallallahu alayhi wa alihi wa sallam obìnrin yìí wá bá nàbì sallallahu alayhi wa sallam faradda nikahaha anabi tú igi yẹn ó túká. kí ló dé nítorí wípé àwọn bàbá àwọn náà ni ọmọ fọmọ àwọn lọ́kọ ìbá àjọmọge ìbá àjádélé bọ wàlẹkìn ó ní bẹ́ẹ̀ sì fi lọ́kọ ẹ kà má máa tẹlẹ basubasu gaugau nítorí pé bàbá lẹ́yìn kẹwàá máa fọmọ lọ́kọ lọ́nà tí ọ̀tọ̀ kí gbà lọ́wọ́ ọkùnrin náà tóbi wá jẹ́ pé mo ti fi ọ́ fún mo ti fi ọ́ fún náà tó bá kó mbẹ́ ìpè lókùtà ọgbà. kò sí túláàsì bẹ́ẹ̀ ọmọ rẹ ìwọ náà ló fi lọ́kọ ṣùgbọ́n lọ́nà tó gbégbà ká fi túláàsì ká fi fi adélébọ̀ lọ́kọ kọ̀tọ́ torí ẹ̀la nàbì sallallahu alaihi wasallam sọ pé albikru tusta'dhan albikro تستأذن wa idhnuha sumatuha albikro tusta'dhan ọmọge tá a bá fi lọ́kọ á tọrọ yọ̀ǹda rẹ̀ ni. olùkọ́ ẹ̀ ń gbọ́ báyìí ìwọ lọ́mọ tọ́jú ọmọge tó fẹ́ fi lọ́kọ wàá gbà yọ̀ǹda rẹ̀ wàá tọrọ yọ̀ǹda lọ́dọ̀ sọ yọ̀ǹda fún mi kí n fi ọ fún ẹni tó lòún fẹ́ fẹ́ ọ kìí ṣe kọ́ ọmọ sọ pé gbayọ̀ǹda lọ́dọ̀ ọ̀tá ni ọmọ mi alẹ́ sìn làwọn ń sàlàyé kìí máa sàṣà yẹ̀yẹ́ tẹ̀ ń bá ká ọgbà yọ̀ǹda lọ́dọ̀ ọmọ ṣe é mọ̀ pé ẹ̀yin kọ́ lẹ fẹ́ lọ gbélé ọkọ ọmọ yìí lọ fẹ́ lọ gbélé ọkọ àpọ́nlé àyẹ́sí ọ̀n bẹ fún yín lára kọjá pébi tó wọ ọmọ lẹ́ẹ̀ràn lọ àbùkù ńlá ẹ̀tẹ́ tí ò lẹ́gbẹ́ ó sì ń retí yín tó bá jẹ́ pé ibi tí òwú ọmọ ilẹ̀ fi lẹ́fọ́ máa yín sí. torí ẹ ẹ tọrọ tusta'dhan lédè lárúbáwá al-alif was-sin wat-ta tadullu ala at-talab. al-istidhan alif àti sin àti ta ònlólé nínú tusta'dhan ta yẹn ti dípò alif ó ń tọ́ka sí ẹ tọrọ ẹ tọrọ yọ̀ǹda rẹ̀ sọ yọ̀ǹda fún wa ká fi ọ́ fọ́kọ yìí ẹ̀rọ àwọn bàbá tó bá gbọ́n bẹ́ẹ̀ ṣe máa fọmọ lọ́kọ nù. ṣé ẹni tí ọlọ́fẹ́fẹ́ yìí sọ́tí ọlọ́run sọ̀rọ̀ pé jẹ́jẹ́jẹ́jẹ́ mi mo jókòó sá ìwọ ló mú eléyìí wá ẹ̀rọ kí tọ́ràn bá sì dé tẹ́lẹ̀ náà tọ́ràn tó bá kanlẹ̀ wọ́n ní ọkàn bá lé yóò tún kan jẹ́jẹ́ mi mo jókòó torí bàbá ń sọ pé sọmọ pé jẹ́jẹ́ jẹ́jẹ́ mi mo jókòó yóò tún ń bọ̀ wá kàn náà kì jẹ́jẹ́ mi mo jókòó ìwọ ló ṣe kíni ìwọ ló mọkùnrin wa sọtí Ọlọ́run àbí ọtọ bí kẹbi alábàáhùn kọ́mọ lọ di tànà rẹ̀ ọmọ ló ti ń lọ́rùn mo sì gbà pé kẹ́ fi mí fún alihamudulilah ìyọ̀ndànù ẹ wo bí Islam ṣe tó kìí ṣe pé dictatorship mo ti fi ọ fún tí gan bá sọ̀rọ̀ yọ tẹ̀ rárá o ọmọ yín ẹ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ tó bá jẹ́ pé anabi <laughs> sallallahu alaihi wasallam sọ pé báwo ni ó sì wáá fi hàn wá kó ń gbà wọ́n ní wa idhnuha sumatuha ìyọ̀ǹda rẹ̀ ní kọ́dákẹ́ sọ ìyọ̀ǹda káfíọ́ fún ẹni tó mú wá pọ̀ fẹ́fẹ́ yìí ọmọ bá dákẹ́ ìdákẹ́ yẹn làmì kọ́gbà àwọn olùmọ̀ á ń ṣe wọ́n ń ṣe oríṣiríṣi ìfọ̀rọ̀wérọ̀ lórí eléyìí ọ̀dà ọmọ tá a láfẹ́ fi lọ́kọ tá a lá ń tọrọ yọ̀ǹda rẹ̀ ló má sọ̀rọ̀ ó ní no baba no ah, no yùn ṣé dídákẹ́ àti no kí lè rí sí àwọn ti sọ̀rọ̀ tó lóko ànábì náà ti fi hàn wá nù àdéhìí yẹn pé mọ́gbà rẹ̀ oníkọ́dákẹ́ ajẹ́pẹ́tọ́ bá ti sọ̀rọ̀ ẹ sọ́wọ́ rẹ̀ lẹ́kọ̀ọ́ gbà. ó tún wá sọ̀rọ̀ ó tún sọ̀rọ̀ tó clear pé no bàbá ní mi ń gbóyìnbó rárá sọ̀rọ̀ kí ló bá fi nírú ọkọ yín ẹ máa retí wàhálà torí pé ẹ̀yin fúnra ara yín lẹ́ẹ̀rí oko lóko ogún tẹ́ lọ gbìn pàtí báyìí kò ní gbé bẹ́ẹ̀ wàhálà lẹ́kọ lẹ́tà sí i ọbẹ̀ tà kẹ́ tẹ̀lé ní bá ń fẹ́ o kò ní dáa kẹ́ fọmọ lọ́kọ kọ́ wa lọ kọ́mọ́tì ọjọ́ kọ́mọ́tì oṣù kọ́mọ ó tún ti dé ilé bàbá ò ní ọ̀sà lọ náà ilé yín náà ni torí kò ní bàbá mélòó kò ní bàbá méjì ọ̀dà ṣé ọ̀yọ̀ǹda káfí ọ̀fẹ́ ni tó lòún fẹ́ fẹ́ ọ <laughs> kí ni túmọ̀ ẹ̀ lọ́dọ̀ tí kí ni ìtumọ̀ ẹ̀ ẹ̀ dáhùn kó ń ẹ̀kọ́ ni ṣe ah daddy uh, you have made a very good choice kó ń gbà ni tọ́ba jẹ́ kí ń rẹ́rìn ipa pé ẹ̀dá kan mà <laughs> èmi èmi èmi ni màá fẹ́ léyìn àbẹ́ ẹ̀dẹ̀ ah <laughs> so ó ṣeéṣe kọjá pẹ́ẹ́rìn tí ń rìn ọpọlọ ní fi rẹ́ pé ah hey daddy mo high class kọjá léyìn ọ̀dà ló bá bú sẹ́kù ẹ ok kí lẹ sọ kọgbà o tọrọ máa ń sunkún o ọ̀dà tó bá pa gbígbà ní kọ̀ọ̀kan ẹ at last at last ah, Ma ọkùnrin yẹn máa padà fẹ́ mi at last ah, ọlọ́mọ dúpẹ́ gbogbo ẹ̀ lọ possible àwọn ah, olùmọ̀ yẹn try gbogbo ẹ̀ náà mẹ́nu wọ́n ní ẹ̀rín gbà mí máa túmọ̀ sí pé èèyàn gbà but nígbà mí ó ń túmọ̀ sí pé èmi kẹ̀ ẹkún ìmọ̀ túmọ̀ sí pé èèyàn gbà àmọ́ gbà mí ó ń túmọ̀ sí pé ń dúpẹ́ fọlọ́ ni torí wọ́n ní ọ̀rọ̀ tó bá jẹkún lọ ẹ̀rín là fi rin ọ̀rọ̀ tó bá jẹ̀rín náà lọ́ńkọ́ ó yẹ ká fi sunkún torí ẹ mọ tètè máa sáré pé n kò sì rẹ́rìn jọ náà àwa ti gba àà o kí ni túmọ̀ ẹ̀rín rẹ̀ àwọn ògbédè torí ọ̀rọ̀ yìí wà critical ọ̀rọ̀ ọmọ ńlọlé ọkọ ó critical kọjá kọ́ ọmọ pé ńgbà ò ti rẹ́rìn èmi ti rò pọ̀ gbà sọ́ńtọ́ bá gbà lérò pẹ̀lú ẹ̀rín ẹ̀rín kíta ló máa ń rẹ́rìn sígbà tá ìsọ̀bọ̀ àwọn ọ̀bọ ló máa ń fẹ̀rín sọ̀rọ̀ Sunkun bá ti sunkún kí ló ń ṣe é wọ́n fẹ́ da lérú ni fẹ́ sọ sọ ha ó wà ní actually mò ń sunkún torí pé mi ìgbà ni mi ni. so ẹ jẹ́ kí ó yé yín dáadáa because kò ní dùn mọ́ yín láyé yìí kọ́ mọ́ lọ kó tún á padà dé. torí ẹ anábì wa sọ pé wàsẹ̀yẹ́bù tó stamar adélébọ̀ ẹ nígbà yọ̀ǹda lẹ́nu tẹ ẹ gbà àṣẹ àṣẹ lẹ́gbà lẹ́nu tẹ sẹ́ríkẹ́ yàtọ̀ wà láàrin méjèèjì bóòlù ó ṣe ẹ sọ pé à ń fẹ́ kó fún wa ní àṣẹ ká fi à ń tọrọ àṣẹ pé ká fi ọlọ́kọ lọ́dọ̀ rẹ̀ ọ̀rẹ́dì ó ti mọ́kọ wa àwọn wa sọ pé à ń fẹ́ kọ́ pa wá láṣẹ pé ká fi ọlọ́kọ the difference is clear why because kò ì tí ì lọ lé ọkọ rí ó yàtọ̀ sí ó ti lọ lé ọkọ bọ̀ nítorí pé ẹni tó ti lọ lé ọkọ bọ̀ experience kún orí rẹ̀ tí obìnrin kan bá ń lọ lé ọkọ tínú rẹ̀ ń dùn tí ń fò tí ń bẹ́ kò tí ì lọ́ọ́lé ọkọ kan rí ẹni tó ti lọ́ọ́lé ọkọ kan rí tó bá rọ́kọ̀ míì ẹ̀rí tára rẹ̀ ọmọ kò tì í ah, ẹ máa dunnú àǹtí Ẹyin tún lọ́ọ́lé ọkọ míì ni pé eh, kí ni ilé ọkọ̀, kí ni àwọn ọkùn eh, àfi kọ́ lọ́n sànú olú ẹ̀fá <laughs> kí bá pàdé ti ní experience ọmọ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ọkọ pàápàá tó bá tiẹ̀ jẹ́ pé ìkà lọ́ba pàdé ó dàbí ẹni tí jò san rìn tó bá rókùn dúdú ńlẹ̀ yóò tù lẹ̀ ní à ah, ọlọ́run so irú rẹ̀ nítorí ẹ̀ wọ́n lò ní experience àwọn kì í wá ṣe nítorí pé ní experience láwa máa jókòó tánà bí iṣẹ́ èdè tó ní wa ah, àmì ò tí ì rè tó wù mí à ah, ó mú kan náà ni ya ilé mọ́sùsì alọ́run bàbá tí wọ́n á sọ́ọ́rù rẹ̀ gànàgànà lè mú òun náà kọ́ lọ fi ọkọ túláàsì fọ́ọ̀mà irú rẹ̀ làdísì dá lórí ọ gbọ́dọ̀ fi tipátipá fi adélébọ̀ lọ́kọ tó o bá ṣerú ẹ̀ ìgbà táwọn àti sọ pé à ń kọ́ sí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá ní ẹ̀yin lọ́lùmọ́ aládùúgbò ẹ dákun ẹ bá wa dá sí ọ̀rọ̀ yẹ bá wa fojú ẹ̀sìn wò kí lẹ sọ. Baba bàbá alágbádá bó lẹ ṣe sọ pé ẹ fi lọ́kọ ah, mo fi lọ́kọ tipátipá ni ah, bó lẹ ṣe sọ pé òun rí sọmọge ni àbí adélébọ̀ adélébọ̀ ni ah, tó bá jẹ́ òfin Ọlọ́run ni pé atúyìgì ńká mo rò pé yé wa bófin Ọlọ́run ti ṣe wí ni nítorí pé eléyìí kò sí nípò ẹni tá a lè fi fi túláàsì fi lọ́kọ lẹ́yìn ìjọba ọ wá nínú àwọn tíra sunan ní wọ́n bá sọ pé tíra sunan àmọ́ kẹtìrọ àwọn náà ń sọ ń pa ẹran mi létí á ẹ tẹ̀lé tọ́tẹ́ bá ti dáhùn yẹn ń kùn níta fẹ́ sọ ọ̀dà wọn lójú ẹjọ́ da yín lójú ahán sunanu abi dawud àti sunanu tirmidhi àti sunanu nasa'i àti sunan ibn majah ẹ dì í mú bẹ́ẹ̀ tẹ́ bá ti gbọ́ tán sọ pé nínú àwọn tíra as-sunan àwọn tíra tán gbà lérò nù àbí kọjá pé mẹ́ta nínú mẹ́rin torí wọn ò ní pè ní sunan àfi tó bá ti jẹ́ jama tó ń tipẹ́ yọ kan sunan ni wọ́n ń pè àmọ́ tó bá ń sọ̀rọ̀ ọmọ báyìí ní ìsìnkú nínú àwọn tíra sunan ajẹ́kẹ́ mẹ́ta títí dẹ́kẹ̀rin tọ́ ọ wá nínú àwọn tíra sunan nínú hadith abdullahi bin abbas radiyallahu anhuma anna jariyatan wọ́n ní obìnrin kan tọ́jọ́ mage àtẹ̀tẹ̀ nabiyya sallallahu alayhi wa sallam ó wá bá nabi wa muhammad sallallahu alayhi wa sallam fadhakarat lahu anna abaha zawwajaha wa hiya kariha ó wá sọ fún anabi sallallahu alayhi wa pé bàbá òun ó fòun lọ́kọ tóun ọ̀fẹ́ bàbá òun fòun lọ́kọ tipátipá sẹ́yìn ọ̀kẹ́ni títí alákọ̀ọ́kọ́ ṣẹlẹ̀ sí adélébọ̀ ni eléyìí ńkọ́ ọmọge àmọ́ nǹkan kan náà ló ṣẹlẹ̀ sáwọn méjèèjì wọ́n fi tipátipá fi wọ́n fi lọ́kọ. فخيرها النبي صلى الله عليه وآله وسلم Ànábì wa fún ní ẹ̀sà tó bá fẹ́ máa bẹ lọ́dọ̀ rẹ̀ lọ tó bá sì fẹ́ kó lọ́dọ̀ rẹ̀ ìdájọ́ Ànábì nù sallallahu alaihi wasallam ẹ̀ríkẹ́ ìdájọ́ méjì yẹn yàtọ̀ ìdájọ́ alákọ̀ọ́kọ́ lórí adélébọ̀ tí wọ́n fi tí wọ́n fi lọ́kọ tipátipá ànábì tú yìgì yẹn ká lórí ọmọge tí wọ́n fi lọ́kọ tipátipá wọ́n fún ọmọge yẹn ní ẹ̀sàsà láàrin kọ́tẹ̀síwájú pẹ̀lú ọkọ yẹn àbí kókó ń àwọn méjèèjì ẹni tí wàlíyò wọn tó fi wọn lọ́kọ ni ọ̀nà kan náà sì ni wàlíyè kíní kejì wọn gbà fi àwọn obìnrin yìí lọ́kọ ṣùgbọ́n ìdájọ́ ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ oúnjẹ adélébọ̀ ẹlẹ́ẹ̀kejì jẹ́ ọmọge ṣùgbọ́n ìdájọ́ tí wọ́n fún ìfinilọ́kọ méjèèjì tó ń ti pé tipátipá ni méjèèjì ìdájọ́ ń yàtọ̀ síra wọn ìdájọ́ ta alákọ̀ọ́kọ́ òun náà ni pé wọ́n tú yìgì yẹn ká ìgbà tí ìdájọ́ tẹni ẹ̀kejì jẹ́ ìfúnni lẹ́sàsà tó bá wù ẹ́ máa bẹ pẹ̀lú ẹ̀ tó bá sún wù ẹ́ kó o lọ́dọ̀ rẹ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin méjèèjì. kí ni ìyàtọ̀ tó wà láàrin méjèèjì eléyìí ìdajì fẹ́kì kẹ́ ẹ máa kí ni ìyàtọ̀ tó wà láàrin nǹkan méjì tó jọra wọn àmọ́ tí ìdájọ́ wọn jọra wọn oríṣi kejì tó jẹ́ dàjì kejì inú fiqh ó ní kó lè pa nǹkan méjì tó jọra wọn pọ̀ kó wá fún wọn dájọ́ kan náà torí wọn sọ pé al-fiqhu jam'un wa farq al-fiqhu wa farq kí á ní yàtọ̀ méjèèjì ẹ̀ dáhùn bàbá àjọjò lọ sọ̀ọ́sọ́ náà kí ló dé ńgbà tí wọ́n fa délé bọ̀ lọ́kọ tipátipá wọ́n ba igi yẹn jẹ́ wọ́n tún wọn ká kí ló dé ńgbà tí ro ẹsẹ̀ lẹ̀ sọ́mọge wọ́n fún lẹ́sàsà. Mhm. ẹ wá sọ̀rọ̀ tó bá yẹ pé <laughs> tí ì bá yẹ pé à ń béèrè báyìí tó bá kẹ́ jókòó láàrin àwọn ẹlẹgbẹ́ yín àwọn akẹgbẹ́ yín tẹ́ ẹ máa bẹ́ẹ̀ sì máa búramúramù àbó ah, sì gbọ́dọ̀ nìyẹn kẹ́ à ah, ni ẹ rò ó nìsí. ẹ sọ̀rọ̀ naam adélébọ̀ lè dánú rò ṣùgbọ́n <laughs> ah, ó try na ọmọge ò lè dá inú rò ìyẹn tó ọmọge yẹn bá jọ ọmọ pínrín sí ẹ gbá naam adélébọ̀ ti lọ ilé ọkọ rí eléyìí kọ̀ lọ ilé ọkọ rí. ẹ wo adélébọ̀ ni ọ̀yẹ́kẹ́rù ọba tóró ń ti lọ ilé ọkọ rí sá àbí ni ọkọ wọn bá rorò jù bẹ́ẹ̀ lọ ọmọ náà tí ó fi àǹdù rẹ̀ kọ́ yẹ kó túká pẹ̀lú ọ̀rọ̀ tẹ́yìn sọ. ẹ mú mi wá gbogbo eléyìí wọn ọgbà sẹ eléyìí náà ẹkún ọgbà yọ̀ǹda rẹ̀ wọn ọgbà gbogbo ẹ̀ àmọ́ wọn tú ìka wọn ò tú ìka ẹ sọ reason. ẹ wá claro ẹ gbọ́ kì í sọ̀rọ̀ àṣẹ mọ́ báyìí kí ni wọ́n rí kí ni wọ́n rí tán fi tú yìí ká tí wọ́n fi tú yìí ká. ọ̀rọ̀ àṣẹ àti yọ̀ǹda àfẹ́ ẹ rò ọmọ àti kíkorò rẹ̀ mhm. kọjọra ẹ gbà wọ́n ní ẹmẹjọ jẹ pé ń gbà alẹ́ gbà naam adélébọ̀ mi àdélébá ẹ sọ́mọ̀nà kọ́ bá àjọdò. mi ń gbọ́. ẹni tó fi mú adélébọ̀ máa ṣàròyé kọ̀tẹ́ lọ́rùn eléyìí náà rojọ́ kọ̀tẹ́ ò náà lọ́rùn <laughs> kálukú wọn afẹjọ́ sùn ànábì ni nǹkan dùn mọ́ ohun tí wọ́n á àwọn gbà tí pé nǹkan ń ṣọ́. ẹ̀rọ ẹ̀rọ. ntó ti ṣe tẹ́lẹ̀ kọ́ má ṣe lẹ́lẹ́kejì ntí ò ṣe léyìí rí ṣé kò lè nígbà <laughs> naam naam naam máa ń tẹ́ẹ̀fì mọ̀ pé ìyá ẹ̀sọ́fin tèmi sọ yìí kò sí tó ti wò àwọn gbogbo eléyìí tẹ́ sọ rí pàǹtí wò abẹ́ẹ̀kọ́ ni yóò dórí ọ̀kan tẹ́ sọ ní ìsítà rírì ti wò náà. ṣe bàbá tó wá fi adélébọ̀ lọ́kọ tipátipá náà kò fi lọ́kọ lágídí torí pé alákọ̀ọ́kọ́ ńlọ yẹ kẹ́ ẹ sọyún fún torí pé ẹ sọ pé wọn ò tú ti ọmọge ká torí kó lè jẹ́kọ̀ọ́ fáwọn bàbá tí ń fọmọ lọ́kọ lágídí ó yẹ kó jẹ́ pé wọn ò tú ti wọn ká kó lè bá gbè lẹ́yìn àwọn bàbá tí ń fọmọ lọ́kọ lágídí abẹ́ẹ̀gẹ́ tiẹ̀ nítorí ẹ kó jẹ́ ẹnu ẹ̀yin wá sọ pé wọn ò tú ká kó lè jẹ́ ẹ̀kọ́ fáwọn bàbá tí ń fọmọ lọ́kọ lágídí ẹ yẹ kó tú ká ni kó lè jẹ́kọ̀ọ́ ti bàbá àkọ́kọ́ jẹ́kọ̀ọ́ eléyìí ọ̀jẹ́kọ̀ọ́ ẹ̀rí mú wa. naam ní tí mo rò <laughs> naam tọmọge gan ló léwu jù ó dà yín ní ìsìn ajé kí n bí ẹyin náà léèrè ká pín ìyàwó tó fẹ̀yìn kò wọ́. àbó wù ọ́ àmọ́ ti gbìyànjú láti fẹ́ bàbá rẹ ọmọ yọ gbà kọ̀ gbà pé wọ́n wù ọ́ wọ́n á lọ kówó fún bàbá ó fòbi júlẹ̀ bàbá rẹ ó ti fẹ́yàwó bọ́ fẹ́ bọ́ kọ̀ wọ́n náà lọ́ọ́ fẹ́ bàbá bá ní mo ti fi ọ́ fún un obìnrin yẹn bá dọ́dọ̀ rẹ̀ látàrí pé bàbá rẹ̀ ló mú tipátipá ṣé ìwọ náà ó ṣe dáadáa sóbìnrin àbọ̀ ọmọ wò ń wò pé tọ́ba sọ́ra ó sì yá jẹ sọ́mọ pé bàbá yẹn gan lórí tiẹ̀ pé ni mo fi rí ọ fẹ́ sá bọ́bá jógede tiẹ̀ ni sọ́mọ kó ń ta pákáká àbẹ́ẹ̀kọ́ ni ìyá ló fi jẹ́ bàjẹ́ ok sẹ́mi pé gbogbo ọmọ tí wọ́n fi lọ́kọ tipátipá eléyìí tó wọ́pọ̀ jù ó náà ní pé wọ́n ń mú lọ léyà torí pọkùnrin ó lè nífẹ̀ẹ́ rẹ̀ kọ́mọ́fẹ́ fìyà jẹ àmọ́ nítorí pé òun ò nífẹ̀ẹ́ rẹ̀ nítorí pé tipátipá wọn fi fún fún kò ní sọ̀rọ̀ alẹ̀ fún. àtẹlẹ gbóbìnrin inú ilé tó máa náwó lé lórí tó máa tọ́jú rẹ̀ tó máa fẹ́ lójú fẹ́ mú tóun sì ń tapá kaka àbí tóun sì kọ̀ fún ọ tó sẹ́yìn wọn lé tí ọgbà ṣé ìwọ máa wòran ni òní wòran ó rí pọ́rọ̀ ọ̀rọ̀ akọ́lọ́ máa bá a sọ tó bá ṣe kínní kò lè máa gbá etí ẹ̀ látijọ́ tó sọ pé máa gbá etí ẹ̀ ọkàn dánwò lọ́jọ́ kan ni pé pàó kò lẹ́kọ̀ọ́ kò sẹ́yìn mọ́ pé ọkọ yẹn ń fẹ́ràn rẹ̀ àmọ́ ìṣesí obìnrin kò ní í jẹ́ kó náà mọ̀ lè gbọ́wọ́ lù ìgbà míì ó lè jẹ́ pọ́kùnrin ọlá bí ọmọ ṣe fi tipátipá fi fún un ìní ó jẹ́ kó rorò sí i tẹ́lẹ̀ náà ṣe mo sọ pé mo fi ọ ni bàbá rẹ lọ́lọ́ gbé ọ wá wá jẹ ìyá tó déwé ya mọ́ ẹ dákun tó rọ lọ ṣé tó yẹ kó o fi san bàbá rẹ náà nù. so generally tí wọ́n bá ti fi tipátipá fobìnrin lọ́kọ ẹran lọ lé ìyá ni ọkùnrin nífẹ̀ẹ́ rẹ̀ kò nífẹ̀ẹ́ rẹ̀ ilé ìyá ni lọ torí ẹ láti pìlẹ̀ gan à ń fọmọ lọ́kọ tipátipá kò bẹ́sì Islam mu. fi. tó bá yẹ kó ọmọ pínrín sí rondo ni la fẹ́ fi lọ́kọ sẹ́kù ń gan alára ní ìsẹ́ máa sọ fún kọ́kọ lọ́rùn ọgbẹ́ kí lọ́kọ àbọ́kọ́ mo rò pé yé àbọ́kọ́ torí pé òun ò gbédè débi pé ọkọ ẹgbọ́n yorùbá ń bi tọ́fẹ̀ ọkọ ẹ lè sọ pọ́kọ̀ àbẹ́ ẹ̀kọ́ ni ẹ sì lè sọ pé ọkọ ẹ sì lè sọ pé ọkọ̀ èwo lẹ mú bẹ́ẹ̀ òun ò gbédè kí lè ń pè lọ́kọ gan-an tọ́ba kérù rẹ̀ ló fi lọ́kọ tọkọ ọmọ tọ́jú ẹ̀ tí ọmọ wẹ̀ ẹ́ tí ọmọ bá wọ́sọ́ tí ọmọ bá dé pampers <laughs> ẹ kò tú Islam ó lè ó lè fẹ́yàwó kékeré báyẹn kẹjọ yẹ yín wàlẹ́ẹ̀kìn Islam ní kó kóra rẹ̀ ń jànú ọ gbọ́dọ̀ fi ìbálòpọ̀ lọ́mọ róńdó wàá lọ kì í má lẹ̀kọ́ ibi ìyàwó mi ni kó o sọmọ ọlọ́mọ léṣe kọ́ ọ pa láti gbà títí ṣe yéè kọ́ wá dún máa ó ló ti bá a láàmú aṣọ ti kú. Islam ọgbà kápọ̀ fẹ́ ọmọ kékeré nìsí ọmọ tọ́jú ẹ̀ jazakallahu khairan bí kọ́yẹ́ kó ọmọ ọdún mẹ́jọ ńlọ so igi fún jazakallahu khairan ẹ̀dọ̀ máa gbégbégbégbégbé. Gbé, gbé, gbé, gbé, gbé títí tírú rẹ̀ ó fi dàgbà dépò pé ọkùnrin lè bá a lò bóyá ọdún mẹ́wàá ló fi tọ́jú rẹ̀ kí wí jazakallahu khayra torí pé o lífti ìnáwó lórí àwọn òbí rẹ̀ so bóyá ẹlẹ́jọ́ máa sunkọ́ kan máa dì má kó náà máa dì mọ́ mo rò pé yé so àmọ́ pé ọmọ bá a ṣe kinní kan ọ̀tẹ̀ nílẹ̀ Yemen bí ọdún mélòó sẹ́yìn ọkùnrin kan ọdún tán ó lọ fẹ́ ọmọdébìnrin kékeré òun wá wo ìyàtọ̀ ọjọ́ orí tí ń bẹ láàrin àwọn méjèèjì ṣíṣe lọ bọ́ sùn lọ́ bá pọ̀ ọmọ ọmọ dòkú lábẹ́ ni kọ́lọ̀ ẹlẹ́dàá kó ṣàánú wa pé òun fi ọmọ tó kéré tí ò tí ì bá sùn eléyìí ò burú wàlàkín tó máa firú rẹ̀ fún ọ gbọ́dọ̀ bá lò ó ó dìgbà tó bá dàgbà tó ọdún tó lè bá ru rẹ̀ lò. tó anábì sallallahu alayhi wa sallam ó tú yege ẹni tó jẹ́ adélébọ̀ tí bàbá rẹ̀ fi tipátipá tó fi lọ́kọ nítorí pé kò sáǹfà nínú rẹ̀ rárárárá fóbìnrin yẹn kò sáǹfà nìkanu rẹ̀ rárárá fóbìnrin yẹn ìdí ni pé sọ́kọ láàpẹ́ kò nírì ni sáǹfì wa ń sáré tún fi lọ́kọ tipátipá àǹfààní ò lẹ́rù pọ́ wa ń bẹ̀ pàápàá jùlọ orí póun náà ń wá ọkọ lọ́wà kìí ṣe kó ti jókòó tẹtẹrẹ nẹsẹ̀ póun ọlọ́kọ mi mà láyé kí wàá láǹfààní tó wà nù fífi lọ́kọ tipátipá fóun àmọ́ bóyá bàbá láǹfààní kan bẹ́ẹ̀ sẹ́wọ̀n kó ti lè gbẹ̀gún jẹ bàbá lè ti gbá wọ́n ti lè sọwọ́ kúdúrú sí i kó wọn wá lọ fọmọ ńlọ́kọ tipatipa kò sáǹfààní kankan ń bẹ fún un ìdínú tẹ́sí islam fi sọ wípé kìí ṣe yọ̀ǹda tiẹ̀ lásán lẹ́gbà àṣẹ lẹ́gbà lọ́dọ̀ torí pé òun ojú tiẹ̀ ríran ní ìsìn kọjá ọmọge ẹ jẹ́ kó rẹ́ni tó tẹ́ lọ́rùn tí ń wò pẹ̀lú gàù tóun kó sínú rẹ̀ ní ìgbéyàwó àkọ́kọ́ insha allah òun ò ní kó sínú rẹ̀ lọ́dún eléyìí ojú kí wọ́n lè nǹkan fọ̀ ṣùgbọ́n eléyìí tó jẹ́ ọmọge àǹfààní wà ń bẹ̀ fún tó ń ti pé bàbá rẹ̀ fi lọ́kọ tipátipá àǹfààní wà ń bẹ̀ fún àǹfààní wípé tẹ́ ẹ bá fi lè lọ́ọ́ tú yìgì ń lẹ́yìn ìgbà tán ti fi lọ́kọ ẹ ṣìnà zina olùkọ́ ẹgẹ́ tiẹ̀ adélébọ̀ ńgbà àwọn tú yìgì tiẹ̀ ẹ ṣìnà zina torí pé ó ti mú ọkùnrin tẹ́lẹ̀ náà ntòsí mú máa ṣe sùúrù fojú sùnùkùn wo ta lòun ó tún fẹ́ nìsín ó nítumà tó bá kọ́ wà ígà fún pé ń wọ́kùnrin yóò ti tètè mẹ́nìkan wa amẹ́ni tí ò mọkùnrin rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa ti torí pé bàbá rẹ̀ ti lọ́kọ túláàsì ó sì ti sọ̀tẹ̀ kan lọ́dọ̀ ọkọ yín sọ́kọ̀ ọmọ àwòrán ni kẹ́hìn kó lè ọmọ pé kí ni sọmílẹ̀ sọ ọkọ ti ra mú pé kí ni wọ́wọ́ ọkọ ti bá lò kò sí tàbí ṣùgbọ́n ó lè máa rìn sí lọ́pọlọ from time to time pé ah, àṣé àṣé ah, ọkùnrin máa dùn kí ni kàn máa ṣe kọ́ ọmọ wa wá sí nàka sẹ́mi kájẹ́lé bọ̀ ó ṣòro torí pé iná ni ẹ̀sìn Islam sọ pé tó apádélé bọ̀ ló ṣe zina kí lẹ́sẹ̀ fún ẹ sọ lóko tí o fi kú pé kí ni kí ló ti ọlọ́bẹ̀ lọ́dà bíi ọ̀rọ̀ Yorùbá pé ẹran kí lọ jẹ rí má jẹjẹ kú jẹ o ẹni sọ ń jẹ lẹ́dẹ̀ abẹ́ rí nǹkan mọ́ ẹni tí ń jọbọ abẹ́ rí nǹkan mọ́ oúnjẹ kúté oúnjẹ kété oúnjẹ asínrín ọlọ́mọdé ajẹjẹ kú jẹ jò <laughs> gbogbo eléyìí so torí ẹ ìjà sọ fún ni ṣé ọmọkùnrin tẹ́lẹ̀ ni. torí ẹ hikima tó wà nbẹ nù tẹ ẹ bá file tú yìgì ọmọge bóyá kó tó rọkọ míì ó lè máa wá zina àmì tẹ ẹ bá tú yìgì òhun ausland ó jìnnà lọ́pọ̀lọpọ̀ yóò máa wá zina ká torí pé kò yẹ ṣe experience alákọ̀ọ́kọ́ lélẹ́yìí fún nínú ìgbésí ayé rẹ̀ pọ́kùnrin báyà lò torí ẹ̀ lànà bisalòlá sẹ́lá fi tú eléyìí. tí ò tú eléyìí bákan náà nínú ṣẹ̀ríà a ní àpèjúwe tọ́bákì ti ọmọge yàtọ̀ sí adélébọ̀ ṣẹ̀ríà gbà pé ẹ lè fọmọ kékeré lọ́kọ ṣùgbọ́n ìjọba má bàa lò pọ̀ kò ní wáyé títí tí ó fi dàgbà tó ọdún tí irú rẹ̀ ó tó bá lò iná ni wọ́n ṣe sọ wípé nínú ṣẹ̀ríà òfin ni pé tọmọ ọba tí ìdàgbà débi póun náà mà tún ma à ń lọ́kọ bàbá rẹ̀ lè fi lọ́kọ túláàsì bàbá nìkan yàtọ̀ sáwọn wàlí yòókù bàbá nìkan yàtọ̀ sáwọn wàlí yòókù wọ́n ní nítorí pé bàbá ó máa ń wo kí ni ó jàǹfààní fọ́mọ òun bàbá yìí sì máa máa ti ọmọ rẹ̀ síbi tí yàbá wà tó bá jẹ́ pàbúrò bàbá ẹ̀gbọ́n bàbá ìyekan bàbá ìbátan bàbá òun ò ní fojú sùnùkùn tí bàbá ò fi wo àǹfààní ọmọ rẹ̀ wo fún ọmọ ọlọ́mọ torí kọ́ bá àjábúrò rẹ̀ ọmọ ọlọ́mọ náà lọ jẹ́ fún ó sì lè wọ́n lè influence òun pẹ̀lú tí wọ́n fi lè influence bàbá. àníṣe ó lè sọ pé òun fẹ́ràn kó wọn máa jẹ dẹ́bínù ẹ̀yin sì lọ umra ẹ bá ra dẹ́bínù pákẹ́ẹ̀tì kan wá bá gbé fún bí ṣe ń jẹ ní bá ń dàbí ẹran lẹ́nu ẹ bá ń dàbí ẹran ẹ kí là ń jọ ń sọ náà rí ń jò ní ọmọ tí mo fẹ́ fẹ́ bá <laughs> ọmọ dẹ́bínù lọ́ba lọ. àmọ́ bàbá tó bímọ lọ́ba ti jẹ́ dẹ́bínú bí ń sì ń jẹ́ lọ bó ti jẹ́ tán yọ sọ pé sórí ọ̀rọ̀ <laughs> kú ọ̀fẹ́ ọmọ ìkéré ńlọ kéré ó ṣe ti dẹ́bínú àmọ́ ọmọ kéré àmọ́ kò kúkú náà nìgbà ó bímọ wọ́n ní ẹ̀ ẹ̀ ṣe bàbá ò ní máa jọ bàbá ti fóun dẹ́bínú báyìí orí òpè mọ́ bàbá ọmọ kó kátó dẹ́bínú àwọn sọ pé sórí ọ̀rọ̀ tá à ń bá lọ dẹ́bínú ìwọ náà sì nílé kó dẹ́bìnú lọ́mọ lórí <laughs> ti kó wọlé gbà ńgbà tí a ló kéré máa kó lọ́ba o ebi ò wa ni. <laughs> eléyìí túmọ̀ sí pé wọ́n ní bàbá ọmọ tó ń bá fọmọ rẹ̀ tí ó ti bàlágà tipátipá ọmọ kínkínní eléyìí kò sí wàhálà ń bẹ. from time to time ẹ̀ ń bùkátà láti ṣàlàyé fọmọ ẹ̀ o. ike kí ló gbé tọpọlọ rẹ bá ti ń bá ti ń dàgbà sí pé ọkọ rẹ mà ní ọkọ rẹ mà ní yóò ti máa mọ yàtọ̀ láàrin ọkọ ìka àtọkọ husband husband at this very age yes wàlákin ah, ó lè fi sọ́dọ̀ bàbá rẹ̀ kó máa bọ́ tọ́jú rẹ̀ kó máa sanwó sẹ́mi pé àǹfààní náà wà ń bẹ̀ ní ìsìn ọ̀rọ̀ ọmọ láti kékeré ló ti mú ọ lójú lọ fẹ́fẹ́ ó sì wà lọ́mọ ọdún méje wọ́n á ní kó tó wálé rẹ̀ yóò tó ọmọ seventeen years eighteen twenty twenty two twenty two minus eight ẹ bá ní sírò rẹ̀ pure mathematicians now fourteen fourteen years wọ́n máa fowó ránṣẹ́ sí bàbá rẹ̀ owó oúnjẹ owó aṣọ owó ọṣẹ owó ìpara. owó bed because all bed bed tiẹ̀ kẹsẹ̀ tí ń lò lonely lè she is now your wife. mo rò pé yé wa gbogbo nǹkan lọ́mọ mójútó wọ́n mọ̀ bá tún wọ́n mọ̀ bá ṣe irun lọ́sọ̀ọ̀sẹ̀ sá gbogbo <laughs> wọn náà bá owó ni so ìyàwó re yẹn so ohun tiẹ̀ ọ wà lórí appointment pé tó bá dìgbà báyìí ni ó kó wa ọlọ́mọ yọkàn rẹ̀ padà. torí tó bá ti pẹ́ tẹ́lómìnà bá tún rí so ọlọ́mọdé àṣàṣe dànù dákunjẹ ó tó gbà tó mú yàwó wọlé kó tó fẹ́. anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú hadithi tó fẹsẹ̀ nílẹ̀ tó wà nù sahih oni la tunkahu albikr hatta tusta'dhan a ò ní fẹ́ ọmọge ṣáájú ká tó gbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ qalu ya Rasulullah wọ́n ní rẹ̀ ránṣẹ́ ọlọ́run wa kayfa idhnuha báwo làṣẹ rẹ̀ ó ti ṣe máa wáyé o Ànábì ní antaskot kọ́dákẹ́ tó bá ti dákẹ́ àti gbàkọ́gbà ní ìgbà tí ìtìjú pọ̀ fáwọn obìnrin nù torí pé ọ̀ ah, ń lọ ilé ọkọ nígbà táwọn obìnrin tijú gan wọn ò ní lè sọ̀rọ̀ láyé sìn kai gbogbo nǹkan lọ ṣẹ́kù lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin àfi tìjú ìtìjú sọnù wọn náà ń bùkátà láti rówó pé nìsín kí ló mọ́bìnrin máa jáde nínú ilé rẹ̀ ń hòhò sí títì kí sọnù ìtìjú ni wàláì torí títìjú bá wà ah! obìnrin ọ̀pára mọ́ kò sí tìjú má báyìí kódà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí ń ìtìjú tún sọnù mọ́ pọ̀lọpọ̀ lọ́wọ́ kọ́lọ̀ ń bá wa dá padà lálàáfíà. wọ́n rìpọ́ọ̀tù páwọn kan nínú àwọn obìnrin kápá àwọn kan tí wọ́n jẹ́ hijabite sisters wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nù wọn tí ìbá ṣe pé Islam ọ̀gbà kóbìnrin mùsùlùmí kó gbọ́sọ̀ hàn àwọn lu àǹfààní ẹ lo hijab àmọ́ tí ń hijab kò dáa rárá wọ́n láwọn míì lọ dá irun orí wọn white ẹ dákun torí tọ́lọ̀ arúgbó ni ọ́ ni àbá o wọ́n ló gé ni ẹ̀ wọ́n ní báwọn obìnrin ṣe máa ń ṣe ń lo òyìnbó nù sẹ́wọ̀n pé lo òyìnbó là wà ìwọ mùsùlùmí ọ̀wá ń kásà kèfèrí nítorí tọ́lọ̀ òmíì láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ni ló ti sí. Si irú irú irú oorun yẹn gbogbo yẹn bá subhanallah ẹnìkan ní bi billahi dé orí ni <laughs> ó gé irọ́ wò irọ́ lásán kí lẹ̀ mójútó gan kí yẹ kẹ́ mójútó mójútó ara mójútó oorun ìwà rẹ̀ ẹ̀sìn rẹ̀ bàjẹ́ bá ti torí pé. ẹ ojú rẹ ó dùn wò ìwà rẹ rubbish kí ni ó padà ṣẹlẹ̀ wọ́n lé ọ náà ni wọ́n lé ọ nítorí pé nílé ọkọ ní tí wọ́n máa fi gbélé ọkọ kìí ṣe camouflaging gbogbo à ń dá irun yẹ́lò à ń dá irun green à ń dá irun ní golden colour à ń dá irun ní silver colour gbogbo ẹ̀ pátá kò lè jẹ́ ọ̀sẹ́kùnrin ọkọ ìwọ owó irọ́ lásán ọmọ bó sì padà dà lọ́dọ̀ ọkọ ń gbọ̀ báyà yóò máa wù ọ́ ni pé you are a burden because tó o bá ti lẹ́sìn you are a burden kìí ṣe rọ́bìṣì yẹn náà máa fi ń gbélé ọkọ ẹ̀sìn àti wà náà máa fi ń gbélé ọkọ lànàbì sọ pé fọ́ọ̀fọ́ bìdá ti dín tẹ̀lifẹ́t yẹ̀dà èyí tó lẹ́sìn ni kò mú o tí o bá jẹ́ bẹ́ẹ̀ wàhálà ó di òmúlẹ̀ mú fò nísìnyí o bá ní múlẹ̀ tó lè múlẹ̀ ni. ẹ dáhùn ẹ lè mú èpè amu ò lè múlẹ̀ ó tó rẹ̀ kí lọ́ọ́ bá mú tó bá ní kó múlẹ̀ ṣe eléyìí túmọ̀ sí gbogbo nonsense tí èjé kéèyàn sẹ́kùn lé ọkọ làwọn obìnrin máa mójútó ọlọ́kùn gbogbo ọ̀dà sétè ó kún ọ̀dà sẹ́ẹ̀kẹ́ ó kún ọ̀dà sí gbogbo ẹ̀ ọkọ kan wò pé òórùn ni because ó wò síwà rẹ̀ ó wò pé wàláhì rubbish àṣetíwà bá dáa lóge gbogbo àwọn oge yẹmí o ìwà rẹ̀ lọ́dà ẹ̀sìn rẹ̀ sùn wà tí ìwà ọba da tẹ̀sìn òsùn wà kò sí bó o ṣe lè pa ara rẹ̀ lọ́dà tó ọkàn ọkàn máa wọ̀ ọ́ tí wọ́n máa sí tọ́ bí olóyún eléyìí túmọ̀ sí pé túnra rẹ̀ ṣe lágbọ̀n ẹ̀sìn túnra rẹ̀ ṣe lágbọ̀n àwà wọ́n tún láwọn míì níbi tí kò sí tìjú dé báyìí wọ́n bòra ni látòrí dẹ́ṣẹ̀ ṣé kọ́lọ̀ tọ́lọ̀ ń fún ọ̀dà ni naam ní ìsìta bá gbogbo ọkùnrin tó wà ń kalẹ̀ walhamdulillah atọkùnrin tí ọ̀wá bíi walhamdulillah ọkùnrin bóra abẹ́ẹ̀ máa bóra <laughs> ẹ máa lo bleach àdúpẹ́ fọlọ́ wàlẹ́ ọkùnrin àwọn gbà pé kọ́lọ̀ tọ́lọ̀ fún mi yẹ mi bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ kásá ti wẹ̀ àmọ́ àwọn obìnrin la hawla wala quwwata illa billah omi le sọ pé kírímù báyìí lọ yẹ ọ ok ọlọ́run lọ́kọ́ ńgbà tán bí ọ pé kírímù báyìí lọ yẹ ọ abẹ́gẹ́ tẹ́ bá ní ó da ẹ jẹ́ ká bá yín ra petroleum vaseline petroleum jelly ah, ẹ fẹ́ kí n dúdú àjẹ́ ah, pé dúdú lọ lọ́ndọ̀ mo rò pé yé kálukú pẹ̀lú kírímù rẹ̀ ah, òyìnbó ba jẹ́ wọ́n lélẹ́yìí máa jẹ́ káró funfun sí i sẹ́wọ̀n kí bíbóra náà nù pé lédè tó bá wọ̀ tó bíbóra náà nù kọ́lọ̀ rẹ̀ tọ́lọ̀ ń fọ ẹbí yóò bá sọ pé dúdú yẹ mí sá so kí ló dé tẹ̀wọ́n àwọn pé dúdú ó kó yín bá ó kó bá yín so ó yẹ ká jẹ́ kí n tọ́lọ̀ ń fún wa kọjọ́ wa lójú tó bá wù Ọlọ́run láti ṣe wa lóyìnbó òyìnbó náà lájẹ kí ló á dé wọ́n láwọn obìnrin míì wọ́n ń serun wọn nírun dada wọ́n ń dada láìsí irun nísìn irun tó lọ fún ọtọ dáhùn wọ́n wá lọ sí bákan bákan bákan bákan títí irun ó fi di ti dada kí ló dé wọ́n lọ lè wà lórí àwọn fóṣù mẹ́ta mẹ́fà táwọn bùkátà láti serun mọ́ a ọ̀bùn nìyí yàtọ̀ sí pé dadalization yẹn ó tún lè bí wisol tí ó tún fi nǹkan kan kúrun kí gbogbo tó di dada anabi sallallahu alayhi wa sallam sọ pé la'ana Allahu al-wasila wal-mustawsila ọlọ́run láàánà àwọn hairdressers tí ń bá wọn fi irun kúrun àti ẹni tó gbórí lọ pé ẹ bá ń fi kún dadalization kí ló dánù dada ganan rí kí ló sọrun di dada ọ̀bùn ni àwọn dada àti pilẹ̀ ọ̀bùn ni nítorí pé ńgbà àwọn bímọ ọ̀sọ́mọ kẹta bírí ń dada wọ́n á máa bí gbogbo ọmọ pẹ̀lú bírun gbogbo ọmọ ṣe máa rí ni bọ̀t nígbà tẹ́ bá pa irun yẹn tì ẹ̀ fa ẹ̀ sì mójútó ẹ̀ wá ń worún ràn irun yóò padà máa di dada ni àmì kọ̀ọ̀rá mójútó àmì kò rí tọ́jú irun di dada mọ́yàn lórí ó sì wá di nǹkan fáǹsì gbogbo tí wọ́n ti kó wá fún wa látọ̀dọ̀ àwọn kò fà ìṣe máa jù àwa lójú. àwọn ẹni tó yẹ pé wọn à sí nípò ẹni tó lè wà àwòkọ́sí wọn ẹ dákun kí lóyìnbó ń ṣe tẹ́ ń wá àwòkọ́sí wọn kí ni ṣe ẹ sọ kí ni òyìnbó ṣe tọ́jọ́ yín lójú òyìnbó ń ṣe bàálù àwọn ò tí ì lè ṣe táyà rẹ̀ wọ́n ń ṣe eh, train àti ìlẹ́sẹ̀ mọ́tò lásán gan nígbà wọn ṣe méjì nàìjíríà tá a kà kú ọmọ ibo kan ṣe mọ́tò kan stéètì ibo kan bẹ́ẹ̀ ǹgbà tí àwọn ẹni tí wọ́n láwọn ń ṣe òṣèlú tí wọ́n ń bá káwọn tí wọ́n láwọn fẹ́ ra mọ́tò tí wọ́n ń ṣírò owó tó yẹ pé etí gan bá gbọ́ èèyàn fẹ́ sá onímọ́tò tí ń ṣe mọ́tò nàìjíríà wọn sọ pé wàá ra tòun àwọn prestige car náà wà ń bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rà kẹ́ẹ́ fi gbé tìyín náà lárugà no no no no a Toyota Toyota product làwọn rà mo rò pé yé wa àti wá ní ìsàwọ̀ tí ì rí nǹkan kan ṣe tọ́jọ wá lójú àmọ́ wọ́n ṣe wèrè ń lo òyìnbó gbogbo ẹ̀ wọ́n ti kó débi social media yìí ni àti àwọn ṣòkòtò tá a máa rí tí wọ́n máa wọ jíǹsì yẹn tí gbogbo orúnkún ti fọ́ tí gbogbo ibi itan náà ti ya mo rò pé wọ́n lè rọra fi hàn yín pé itan rẹ̀ náà ti ya lágbọ̀n ẹ̀yìn ẹ máa kọ ọ èyí dẹ̀ gan ọ èyí asọ́mọ́tún ni. àwọn kan wà tó pé bàràbàrà adìẹ yọkan wọ́n Allah Akbar ẹ lápò ọ̀làjú wo lọ́wọ́ àánú ṣe wèrè bàbá ẹ àti màmá ẹ ṣé irúṣokoto táwọn wọ̀nù wàláì odidi bàràbàrà adìẹ yọkan wọ́n sì yọ ọ̀tà báyìí ẹni tó sì gba sọ̀njáde náà tún fi báàgì kọ́wọ́ báyìí obìnrin nítorí lọ́ọ́ títì báyìí kékeré ni kéèké tó o bá fẹ́ wò kó wò ó mọ́nà what is there. la hawla wala quwwata illa billah sẹ́rí ńgbà tí tìjú bá ti sọnù gbogbo nǹkan ló ti sọnù tóbìnrin ọba ti ní tìjú yóò kó àìlójú ti ràn ọkùnrin kò sí tàbí ṣùgbọ́n torí pé láti ìgbà tí wọn náà ti ń rí ìrìkú wọn a'udhu billahi minash shaitanir rajim a'udhu billahi minash shaitanir ńgbọ́ bá a'udhu billahi minash shaitanir rajim ńgbọ́ bá ọ̀rọ̀ jù a'udhu billahi minash shaitanir ìdí máa ń ṣẹlẹ̀ nu ó bí lọ́bọ̀kùn jẹ́ táwọn obìnrin bá ti ń wọ̀wọ̀ kú wọ̀ wàláì tìjú máa kú lójú àwọn ọkùnrin ní táwọn fẹ́ tó fẹ́ achieve látara àwọ̀kù wọn wọ́n rí achieve kọ́nà ẹlẹ́dàá kọ́ bá tún ayé ṣe ní ti ń ṣẹlẹ̀ ń bá yẹn lẹ́rù wàláì ń bá yẹn lẹ́rù nítorí pé kìí ṣe àmì pọ́làndà àmì kí gbogbo ẹ̀ ń bá lùmọ̀ ni inú fa ló fi jẹ́ pé the more tí wọ́n bá díẹ̀ sí mu the more tí wọ́n máa wọ̀ villager nítorí ṣẹlẹ̀ láyé nìsinú o wọn kà ah, ayé tó ti kọjá gbogbo lẹ́vù eh, rádaràdá tí wọ́n wà ẹ̀sìn ní rádaràdá yẹn lọ́dọ̀ pònú torí ẹ̀ ló ṣe jẹ́ pé ó súnmọ́ kọjá pásìkò yìí là nàbì sọ sallallahu alaihi wasallam ipe àsìkò kan bọ̀ nínú ìgbésí ayé ọmọ èèyàn tẹ́kẹ́ tó bá di ẹ̀sìn rẹ̀ mú yóò dàbí ẹni tó gbá ògùn náà mú ni ẹni wí àtọ́báwọ̀ tó bá jẹ́ lẹ́sìn ó rí i pé wọ́n máa fojú kan wọ̀ ọ́ ni pé ìwọ wọ ọ̀làjú kan kíní kan ayé tó ti lọ kíní kan ṣé di eh, tẹ́ǹkanu tíra náà ni wọ́n sì wà ókè ń bóyá ni ká ti máa kọ́ wọ́n tó ọ̀dà kàmá eléyìí túmọ̀ sí pé ìgbà títì ju wà àwọn obìnrin ilé sọ̀rọ̀ tí bàbá wọn bá ń bi wọn pé fún mi yọ̀ǹda kí n fi ọlọ́kọ̀ wọn ò ní lè sọ̀rọ̀ wàláì nítorí pé nǹkan ńlá ni pé èèyàn ń lọ ilé ọkọ ẹ̀rù sì ń bà ẹ̀rù ń bà pé hey tí mo bá lọ ṣé màá ṣàṣeyege kò ní lè sọ̀rọ̀ ẹ̀yin náà já fi ká fi kọ́gbọ́n nísìnyí ọmọ méjì lónìí wọ́n fẹ́ fi wọn lọ́kọ wọ́n wá sọ pé ẹ̀ ònkálukú yín kó fún mi yọ̀ǹda kí n fi lọ́kọ ọ̀kan máa ti sọ pé actually ẹ mo ní láti tún ẹ̀gzámì rẹ̀ díẹ̀ sí tí mo bá dé ẹ̀gzámì rẹ̀ máa máa mọ bí máa sì máa ṣe máa sọ fún yín ọ̀kan bá dákẹ́. so wọn à ní kí ló dé tí wọ́n dákẹ́ ah, ẹ̀rù ń bà mí ń sì ń wò pé bó máa ṣe ṣe bẹ̀ ẹ̀kọ́ tí mo tún fẹ́ kọ́ lọ́dọ̀ ọmọ mi mi ó tún kù díẹ̀ sí etí ṣe wọ́n wọ́n wọ́n kí ni àyàn máa rò ẹ̀ mọ̀ pé èsè èsè pélé èsè pélé ọ̀rọ̀ pọ̀ lábẹ́ kò túmọ̀ sí kọ́ ṣáàpù ṣáàpù kọ́ láì ṣe pẹ́ńsù tá a fẹ́ fi ya nǹkan eléyìí túmọ̀ sí pé àwa gangan lára náà máa mà wípé àìnítìjú ó ti pọ̀ nínú ṣẹ́sí kọ́mọ bẹ́ẹ̀ pàápàá obìnrin wọn ò ti sọ̀rọ̀ ọkọ tàì sọ̀rọ̀ ọkọ wọn ti ń sanaláìsì kí wọn la fẹ́ fi analyze tó tó tó ń kó kalẹ̀ kí wọn la fẹ́ fi sí so eléyìí túmọ̀ sí pé nígbà tí tìjú bá pọ̀ obìnrin ò ní lè sọ̀rọ̀ yóò dákẹ́ ni ìwọ tó wá mòfin ṣẹ̀rẹ́ wa pé ò ní dúró lórí wípé ó ti dákẹ́ ó ti gbà ọ́ wá ó jẹ́ kọ́ máa ìdákẹ́ rẹ̀ túmọ̀ sí pẹ̀lú bó ṣe dákẹ́ yìí o a gbọ́ yé ní ìsìnkú farama ó ti fún wa yọ̀ǹda àbí ìyá kí lẹ́yìn rí ah, bẹ́ẹ̀ ṣe wí náà ni ẹ tẹ̀ máa létí torí kọ́ máa lọ sọ pé mi ò sọ nǹkan kan wọ́n sọ pé láyé ń sọ pé ilá sákìtì kọ́wùl tí yẹn bá ti dákẹ́ ń wọ ìpọ́ sọ̀rọ̀ a sọ pé bíi ti mọ̀ bíi ti fún ayọ̀ǹda kọ́ ọlọ́kọ̀ọ́kọ́ ànábì ti ní kọ́ dákẹ́ rẹ̀ òun náà lọ̀rọ̀ rẹ̀ eléyìí jẹba. nínú sahih muslim ànábì ní albikru tusta'dhanu fi nafsiha a tọrọ yọ̀ǹda. lọ́dọ̀ ọmọge lórí ara rẹ̀ lórí ara rẹ̀ kó ń yọ̀ǹda lórí ara òun kẹfù ńlọkọ̀ á tọrọ yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ lórí ara rẹ̀ wọ́n ìdùnnú ha sọmaatu ha ìyọ̀ǹda rẹ̀ ní dídákẹ́ rẹ̀ eléyìí jẹ́ ìtumọ̀ rẹ̀ wá ni pé. tí ọmọge bá ti dàgbà nítàdí sì ń túmọ̀ sínú pé kò sáyè fún bàbá kankan láti tú láti rẹ̀ lọ́kọ nítorí tó bá pẹ́ bá tú láti rẹ̀ sẹ́ gbà yọ̀ǹda kan mọ́ ẹ̀ ní gbà yọ̀ǹda a sì gbọ́dọ̀ fi lọ́kọ àfi pẹ̀lú ìyọnu rẹ̀ tọ́mọ ọba yọnu má fi lọ́kọ ń ọba fi tú láti lé kó ń lé ẹ̀ máa ń kẹ́tí máa ń ṣẹlẹ̀ ni tẹ́ bá fi tipátipá tẹ́ bá fi fọ́mọ tẹ́ bá fi fọ́mọ lọ́kọ tí kò bá pọkọ ọkọ lè pa nítorí ńgbà tó délé ọkọ yìí ó ti lọ wá àwọn jíǹsì kan tó jẹ́ pé ọ tight ọwọ́ bíi mẹ́rin ó kú bọ́ kó o sì dọ́dọ̀ rẹ̀ wọ́n sì di àwọn jíǹsì yìí lọ́nà tó tight so ńgbà tí wọ́n wọ́ jàkadì. ọkọ ń sọ pé òtó bẹ́ẹ̀ ò nílò ní jẹ ọkọ wíìnì ọyọ jíǹsì àkọ́kọ́ kàkà kó débi tí ń lọ jíǹsì tún kù mẹ́ta wọ́n sì bẹ̀rẹ̀ jàkadì látago mẹ́jọ àbọ̀ ìgbà yọ sí ọbọ sí kọta tó ẹ dákun jò ní oríjìsì mẹ́ta yòókù yọ <laughs> torí òun fẹ́ rí i dájú pé kò róun bá sìn kankan torí kìí sẹ́ni tó ń fẹ́ nù kí ṣe máa ṣẹlẹ̀ nù kọ́dọ̀ obìnrin kan narrate history rẹ̀ ó lẹ́ni tí bàbá òun fi fóun òun ọ̀fẹ́ ó fi tipátipá fóun lọ́kọ ni sọ̀gbà tí ọkọ gbìyànjú gbìyànjú láti bọ̀ ń lò ó ń yọ̀ bẹ́ẹ̀ ni ẹni tí à ń sá fún dẹni tí ń sá fún ni pé wàláhì òun ò gé ọ kí á ló gé lára rẹ tá a pé adúpẹ́ fọlọ́nkọ́ mọ lórí bẹ́ẹ̀ omi abẹ́ rẹ tó fẹ́ fi máa sọkọ̀ nǹkan ní ògè tí ẹ bá bọ̀ ògè ó kù kínkínní tí rẹ já ṣé ó ṣe é fi wé mọ́ tí ẹ ti bọ̀ ọ̀nù ọjọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ èèyàn lòun ọ̀fẹ́ ọ ọlọ́ọ̀fẹ́ náà ni ó lè bá a lọ lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́ tí ó bá ti lóun ọ̀fẹ́ ọ dákun ọlọ́run ó sin ajílẹ̀ rẹ dóko lálàáfíà wá ìyàwó tiẹ̀ síwájú kó náà wá ọkọ rẹ̀ síwájú èwo la fẹ́ yàwó la bá kú. tọ́ àwọn tó pọ̀jù nínú àwọn olùmọ̀ nígbà wọn sọ nìyẹn wọ́n lè gbọ́dọ̀ fi tipátipá fọmọge tó bá ti bàlágà ní ọkọ Abu Hanifa. àti Ahmed ibn Hanbal nínú riwaya kan tó wá lọ́dọ̀ rẹ̀. àtàwọn olùmọ̀ọ́yọ́kù nǹkan tí wọ́n sọ nù Ibn Qayyim sọ pé eléyìí làwọn fi ń o àṣìrò pọ̀rọ̀ mi tún dọ́gba jùlọ bẹ́ẹ̀ náà làwọn náà ó sì rí fọmọ lọ́kọ tipátipá pé kìnnì. ẹlòmíì sọ ẹmọ tí máa ń fa tí wọn máa fi fọmọ lọkọ tipátipá nǹkan lé ayé ni. nísìn ọkùnrin tó fẹ́ fẹ́ ọmọ yìí tóbìnrin ọ̀fẹ́ ó lówó. àwọn bàbá yẹn sì ń wò pé àǹfààní ń bẹ fáwọn nínú kó lówó fẹ́ ọmọ àwọn. eléyìí tí ò sí fáwọn tó bá kó lóṣù lọ́fẹ̀. nítorí pé at least tí wọ́n bá jẹ wọ́n máa ṣe nǹkan kan kù fáwọn ìgbà míì ó lè jẹ́ pé ẹni tó fẹ́ fi ọmọ wọn ó nípò kèsì polówó ó nípò lé ayé ó jẹ́ ẹni tó pọ́pùlà popularity rẹ̀ làwọn fẹ́ lò pé ah ọmọ ẹni tó fẹ́ lágbájá ni so bákan náà ìgbà míì ẹni tó fẹ́ fi ọmọ wọn ó ti wà chance nínú nǹkan táwọn à ń pè ní chance bọ́yọ̀ wà lóyìnbó òun náà ti wá ń to pépà kan lọ́rùn yín pé òun fẹ́ múyàwó wá wọ́n sì ti ó ti rí green light kó lè bọ́ sí yọ afẹ tètè wá fẹ ilé ìkómọlọ pé tètè gbà lọ lóyìnbó kó kó kó kó sì túmọ̀ rẹ̀ so wọn ti torí rẹ wọn fọmọ tipatipa obìnrin wa lè gbọdọ pé òun ò ní ọmọ lọ́kọ tipátipá nínú rẹ̀ oní ẹnikẹ́nìkan ti jólówó kó ti wá fẹ́ obìnrin kan rí kóbìnrin yẹn wá ṣaláìsí àwọn òbí ọmọ alákọ̀ọ́kọ́ yẹn wọ́n wá fẹ́ fi tipátipá tún fi àbúrò rẹ̀ fún ọkùnrin yẹn nítorí pé olówó ọlọ́lá ni wọ́n á sọ pé rọ́rọ́rọ́rọ́ èmi kọ́ èmi kọ́ àníwọ̀ ni sẹ́ẹ̀ ọ̀fẹ́ náà ni. ìyẹn ni pé bó ṣe fáǹtì rẹ̀ táǹtì rẹ̀ kù wọn náà lọ òun lè máa pé bọ́yọ̀ ń lọ pa àǹtí òun kó náà tó lọ tẹ́rí gba ikú àwọn sọ pé kò rí bẹ́ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ náà bọ́ bí owó tí wọ́n máa ń rí gbà lọ́dọ̀ ọkọ ọmọ kéje kórìí òbí mi ò o òbí mi gbogbo rẹ lọ́kọ̀ọ̀kan nítorí wọ́n ń wọ́n fi ṣúgà àti mílíkì kún kọ́ wá ti torí rẹ̀ kọ́ sọ́mọ rẹ̀ nù ibi tọ́kàn rẹ ọba ti balẹ̀ ní kọ́ fọ́mọ rẹ̀ sí kò sì rí dájú wípé ọmọ rẹ̀ náà ibẹ̀ wù ó fún ọ ní yọ̀ǹda ṣáájú kó tó di kó fi lọ́kọ ẹ kíyèsí ọlọ́mọdé asọmọ wa nù ọlọ́mọ sì wa kó àwa náà sọmọ ọlọ́mọ nù kọ́ má jẹ́ ọlọ́mọ nítorí ẹnìkan ló ń rò àwọn ọmọ ọlọmọ náà ló bí ọmọ tiẹ̀ fún ọ kọjá ni tó láàánú lórí àwọn ìyàwó rẹ káwọn ọmọ rẹ náà lè rí aláàánú ńgbà táwọn náà bá débi tí lọ. gẹ́gẹ́ ti ṣe kéde lánàá wípé a ní ìrìn àjò kan wájú gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa yóò tún bẹ̀rẹ̀ padà láti on the sixteenth of March sixteenth of March eléyìí ó sì jẹ́ ní madina eléyìí jọjọ làrúbá. kótó tún di pa wà on the seventeenth of march kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó ṣe ní rọrùn fún wa subhanakallahu wa bihamdik ashadu an la ilaha illa ant astaghfiruka wa atubu. ọjọ́ ti lọ ọjọ́ ti lọ.